Màámi. Torí nǹkan mi. Ọ̀ mo tiẹ̀ ń ro nǹkan kan ni. Mo ń rò pé um, um, àwọn ìjọba mo gbọ́ kọ́ máa ń bá àwọn tí um, wọn wọn ò lójú bíi tèmi báyìí, mo gbọ́ kọ́ máa ń bá wọn wáṣẹ́. Mo wá ń wòó pé tẹ́ bá lè bá mi try láti bá mi get contact wọn especially tó bá lè bá mi get details wọn bóyá kí n lọ bá wọn kọ́ bá mi wáṣẹ́ ẹ mọ̀ mo kàn wó ni pé um, àjèjì ọwọ́ kan wọ́n ní pé kò gbẹ́rù dòrí tí ilé bá ń kọrin tèmi náà bá dẹ̀ ń ṣiṣẹ́ mi kò tún ṣọlẹ̀ náà at least tá a bá jọ ń powó yẹn pọ̀ ọ̀rẹ́ mọ̀ ló máa fi jó òun ó dẹ̀ bẹ́tà tí mo kàn fi wà nílé tí mo ń sùn tí mo ń jí lọ àbí. àánú àánú. màámi mo kílẹ̀ sọ. àánú mami mò ń gbọ́ yín. ẹ̀mélòó mo pè ẹ́. ẹ̀ẹ̀mejì. ẹ̀ẹ̀mejì kọ́ ẹ̀ẹ̀mẹ́ta mo pè ẹ́. mi ò sọ fún ẹ pé ó sú mi àánú torí tiẹ̀ náà mo ṣe ń tiraka tí mò ń tiraka pẹ̀lú wórobo yọ ọlọ́run dẹ̀ ṣàánú wa mi ò sọ pé ó sú mi ṣé bó ṣe wàyí ló ṣe fẹ́ sọ pé ó máa ló máa lọ ṣiṣẹ́ ọ̀rọ̀ iṣẹ́ yìí náà ló bá jáde lọ́jọ́ kìíní àná tó dà bó ṣe dà yìí jọ nítorí ọlọ́run àánú má pa mí má ṣe mí léṣe àánú má pa mí. màmí ò pa yín nǹkan tí mo kàn ń sọ ni pé ẹ mọ̀ kí máa kémi náà máa kún yín lọ́wọ́ ni àbí ire ò sọ̀rọ̀ ni. màmí ẹ má sunkún àánú jẹ́ kí n kọ́kọ́ béèrè kankan lọ́wọ́ ẹ pẹ̀lú bó ṣe wà yìí irú iṣẹ́ wo ló rò pé o lè ṣe náà gan náà tún sọ̀rọ̀ báyìí níṣẹ́ wo mi ò lè ṣe ó mọ kí mi ò kí ń ṣọ̀lẹ̀ náà ní iṣẹ́ mo máa ṣiṣẹ́ náà wàá mú mi lọ láàárọ̀ wàá dẹ̀ wàá mú mi lálẹ́. àánú kò sí iṣẹ́ tó lè ṣe kò sí iṣẹ́ kankan tó lè ṣe and nítorí ẹ lèmi àti màámi ṣe ń ṣiṣẹ́ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ nítorí kò lè jẹun ìwọ̀nba yìí tí màámi lè ṣe wọ́n ń ṣe ìwọ̀nba yìí iṣẹ́ tèmi náà lè lọ ṣe mò ń ṣe kò sí iṣẹ́ tó fẹ́ ṣe. ìgbà tó ń ṣe pé ibi ń pa ẹ́ kìdí ń ṣe pé obìnrin kan tí màámi ò fún ẹ ire ìwọ náà ló tún sọ̀rọ̀ báyìí ló yẹ kí ìwọ rí nǹkan fún my own angle náà má sọ̀rọ̀ bí màmí ṣe ń sọ̀rọ̀ náà. kò sí nǹkan tí mo fẹ́ rí àánú kò sí nǹkan tí mo fẹ́ rí ṣé bó ṣe wáyé ni màmá mú ẹ káàkiri pé mò ń lọ ibiṣẹ́ láàárọ̀ màá fà ẹ lọ màá tún máa fà ẹ bọ̀ lálẹ́ ni kò possible náà. ibi iṣẹ́ ọ̀rẹ́ náà ẹ̀dẹ̀ jẹ́ kí n ah, ṣiṣẹ́. àánú àánú àánú ò dẹ̀ nítẹ́lọ́rùn nítẹ́lọ́rùn ìtẹ́lọ́rùn báyìí ni àwọn àgbàlagbà máa ń pọ́ lówe pé ìtẹ́lọ́rùn báyìí ni bàbá ìwà àánú nítẹ́lọ́rùn pẹ̀lú gbogbo nǹkan tá à ń ṣe yìí. àmì ṣe bí mo kàn fẹ́ máa assist yín náà ni èdè ṣiṣẹ́ kí n máa fi gbé àgọ́ tí mo sọ ò dáa. ẹ wò má mi má kí n mọ ká mọ fọ̀rọ̀ lè sọ owó tẹ́lẹ̀ fẹ́ fún mi bóyá kẹ́ fún mi kí n lọ gẹ́ẹ̀tì oúnjẹ bóyá tóun bá jẹun gbogbo nǹkan tó ń ròyìn bóyá kò ní máa rùn mọ́. èmi ò jẹ o mi ò jẹ mi ò pa mi ò ṣe ni mo fẹ́ ṣe mi ò jẹ kankan.